gbogbo wa wá fìtayọ̀tayọ̀ darapọ̀ pẹ̀lú gbogbo ọmọ bíbí ìlú Ọ̀tà nílé lóko àti ní òkèèrè wọ́n pé kí gbogbo wa kí a parapọ̀ torí ìkan náà ní gbogbo wa pàápàá jùlọ gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìire gẹ́gẹ́ bí afúnṣọ́ àrólé Oòduà. èèyàn olúfẹ́ ìdàgbà wọ́n á darapọ̀ pẹ̀lú gbogbo ọmọ bíbí ìlú ọ̀tà láti orí kábíyèsí ìlú ọ̀tà láti ìlú ọ̀tà fún ayẹyẹ ọjọ́ ìkọ́mọdé ọdún ìkọ́mọdé ọlọ́run ló máa yà ní gbogbo wa òru láíláí ni òru ní àwọn bíbí ọ̀tà ọlọ́run ló máa. alelɛ ɔbu anuwa n'ayɔ akyerɛ afɛ ɔlɛ o.